إن الحمد لله ìjọra ṣíṣe fún twenty thirteen nígbà tí a bẹ̀rẹ̀ ní ọdún yẹn a tún máa kútùbà wa ó sì gbà ní àwọn ọdún nínú kíkà tó tún lè tán lẹ́yìn báyìí la ṣe àyẹ̀wò nípa káàkiri science of Quran ulumul Quran ìmọ̀ tọrọkọ̀ mọ́ Quran ọyà tó ti pé kásì tafsir àwọn ìmọ̀ kan Quran nípa bóòlù ọlọ́run bá ti sọ kalẹ̀ bóòlù ṣe ní tí wọ́n kọ́ lẹ̀ oríṣiríṣi olóòwò àgbàdo ìṣọ́nà wà láyé oríṣiríṣi olóòwò àgbàdo ìpàwọ́bákẹ́ àti rúmọ̀rọ̀ àti òdùmáà kótó wá so àti ìtọ́jẹ́mọ́ wáyù ìtọ́jẹ́mọ́ òkùnfà tí àwọn àyà tó máa ń sọ̀kalẹ̀ àtúbàbù nùsùlù àwọn àyà tó sọ̀kalẹ̀ mọ́ta tó sọ̀kalẹ̀ mọ́ ìdínà bẹ́ẹ̀ náà ni a ṣe àyẹ̀wò ìmọ̀tọ́rọ̀ pọ̀ mọ́ tẹ̀síìrì gẹ̀ẹ́gẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ ṣe tẹ̀síìrì láti pé ilé ìkọ̀kọ̀ bá wá fún so ọwọ́ àwọn mú àmúlùmọ́lá ó lè sọ̀kan lónìí kọ́ta kọ́ra àdìgbọ́mọ lójútù ẹlòmí ibi tọrọ tẹsí ìkàlà dé wípé bàbá àwọn ẹni wọn ṣe tí mo sì sí fún tótó yọrọ tó kò ti kùrọ̀ àwọn yorùbá yìí yọrọ ká dáadáa tọba dé iwájú ká tọba lè fi fúnra wọn báyìí tẹsí ìdáhùn lẹ́nu yìí tó jẹ́ pé àwọn ìyàtọ̀ sí pé mo mọ lágbáwá àwọn ìmọ̀ tó kọ́kọ́ dúró pẹ̀lú tẹ̀sí ìyàn lẹ́yìn ọgbọ́dọ̀ kọ́kọ́ lọ́rọ̀ àwọn ọmọ yẹn ojú rẹ pẹ̀lú Quran ojú pẹ̀lú tafsir àti àyẹ̀wò rẹ dáadáa gbàdá àti àyẹ̀wò rẹ tọlọdún yẹn parí pé ọjọ́ tí wàá lọ àlè bẹ̀rẹ̀ sọlá pàtí àwọn àwọn aka àwọn àyà tó sọ̀kalẹ̀ nípa àwẹ̀ yẹn àyà one eighty three ní Suratul Baqara títí dé one eighty six ìmọ̀lùkù tí bẹ́ẹ̀ náà nípa ọ̀gá náà bó ṣe máa ń rìn àyè so àgbègbè gíláàsì tàbí mẹ́ta bẹ́ẹ̀ àti dáadé ṣùgbọ́n lọ́rọ̀ tí kádàrá kí ẹyọ kan nú ẹ̀ kó di ti àkọ̀wé lórí so tá a sì fi kọ́ átíkù tọ́lọ̀ sí pé mo ti tẹ̀ ẹ́ ìyẹn yá ayọ̀ lẹ́lẹ́ náà kutiba alaykum as-siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun asọ̀rọ̀ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lórí ẹ̀ tàbí ìṣẹ̀ sókè lórí ẹ̀ sọ inú àwọn ẹ̀dẹ́ ìfúngbà wọn ni wọ́n ti tẹ̀ ẹ́. ọdún lọ́tẹ̀lé. eléyìí dáadáa lójú dáadáa ní èsì tá a sì sọ̀rọ̀ mẹ́tàlélógún lórí ẹ̀ mẹ́tàlélógún ìlàsìkìlàyè lórí ẹ̀. láti bẹ̀rẹ̀ náà ló ti jẹ́ ká mọ̀ pé gbọ́dọ̀ rọ́gbọ̀dọ̀ àádàbí nàìjíríà gẹ́gẹ́ tí apákanlọ́ ọ̀run náà sọ ó kó ìdàkà ní kọ̀ọ̀án nínú ìtumọ̀ tí mẹ́kọ̀ kọ̀ọ̀án ìdàkà gbogbo kọ̀ọ̀án wọ́n tọ́jú kọ̀ọ̀án pé رب العالمين من ní fi ń sàlàyé. kódà bí ìbá ló kó jù bẹ́ẹ̀ lọ kọjá ìwà torí pé gbogbo ìṣe ọlọ́run ti fi ń tọ́jú ẹ̀dá iná ìtumọ̀ rọ́bìn àádàmí ti fi ń tọ́jú gbogbo ẹ̀dá pátápátá ó ti kó sábẹ́ gbọ́dọ̀ rọ́bìn àádàmí bẹ́ẹ̀ náà sì ni bí ìbá ṣe mọ ìtumọ̀ rọ́bìn àádàmí náà sí i bẹ́ẹ̀ ni ó sì máa yé gbé sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní máa bá lòdì yóò tún yẹ pé lábẹ́ òkú bí yẹ ọlọ́run tọ́lọ̀ ń gbé kalẹ̀ lórí tó bá yẹ ọmọ ẹjí nú ẹ̀ òun náà ní àwọn ọmọ yẹn. lẹ́yìn ìgbà náà lọ́wọ́ kó sínú gbólóhùn Ar-Rahman Ar-Rahim ṣùgbọ́n àbájáde kan kàfi dáadé ní èsì yìí. ajẹ́pẹ́lọ́dọ̀ ní ìsìn pẹ̀lú ògbọ́lọ́ àwọn àtúgbé láti di gbọ́dọ̀ lọ́dún sọ pé àrùwà náà ní òrùwà mi. أعوذ بالله من الشيطان الرجيم أوصل الله هو نبيس فجأني سبيلي أتوسكي bó ṣiṣẹ́ iṣẹ́ ẹ̀bú ní ṣe tọ́ba ṣiṣẹ́ rẹ̀ ẹyọ kan yóò rò pọ̀ máa rún nítorí agbóhùn gẹ́gẹ́ ní tájẹ́tì ẹ̀. àníbọ̀ sọ́dọ̀ náà àlùfáà tó fà wọ́n rẹ̀ pé sọ́dọ̀ àbáfà wọn bọ́ pẹ̀lú olódó lè fi sọ́dọ̀ ọmọ káyà kúkúrú sínú wa ní ìtọ́jú sọ́dọ̀ ọlọ́run èsù gbé ọlọ́sọ fún àbúrò rẹ lọ́wọ́ alọ́gbọ́n ọ̀dọ́dọ̀ rẹ mọ́ ayé àtìkú sí ni ọmọ ká àdébí ọ̀sán lọ́la àdé ọ̀sán lọ́la wá sí tó tọ́lé ìfù sọ́ọ́ nù ní òkè kọ́ ọmọ ayé àtìkú sí sọ́nà ọlọ́dẹ kò ní ṣe pọ́n ṣùgbọ́n wọ́n gbà mí wípé wọ́n wọ̀ kẹ́tù tó bá sọ tó ẹ̀rọ kan irọ́ rẹ̀ rẹpẹtẹ ní o òkúrọ́ burúkú ní o wọ́n jọ fi nǹkan àwọn sọ̀rọ̀ ọ̀dọ́ náà kó sọ àgbo mi ṣe ìbọn níbi gbogbo oríṣiríṣi àbúrò rẹ̀ kí n máa ṣe. nílẹ̀ náà ni kéèyàn ó dá ní àpò nǹkan sọ̀rọ̀ kan kí nǹkan bí oṣù máa jáde lẹ́nu rẹ̀. nínú sẹ́ẹ̀fù ni ọlọ́mọdé orí àdé láàrin wa. nínú sẹ́ẹ̀fù náà ni ẹgbẹ́ sọ̀rọ̀ ọ̀sán kankan tó sì kílíà tó sì dùdùn ọ̀tọ̀ dáa ṣùgbọ́n ẹ ti ń gbọ́rọ̀ ń gbọ́rọ̀ bí nǹkan mi ṣe é fún mi. ẹ bá ti níyàwó ní yóò tìmọ̀tìmọ̀ tí mo sọ. àgbẹ̀ yóò ti bẹ̀rẹ̀ pẹ̀lẹ́ kéèyàn ọmọ tó gbọ́dọ̀ sí gbélé ayé kánú ẹgbẹ́ wọn lọ́wọ́ aṣọ níbi inú ó ṣe lè gbọ́ ọ̀rọ̀ ọ̀hún ah, <laughs> láti ti bínú lọ́wọ́. <laughs> ó dà bá ní nǹkan funfun lé ó lé ní fílò mi nígbà ara rẹ̀ bá balẹ̀ gan wọn máa ń nàkó funfun náà wà ní. <laughs> iṣẹ́ iṣẹ́ ìtọ́ nìyẹn iṣẹ́ ìṣù nìyẹn àwọn ayà ti lọ lórí ẹ̀ rẹpẹtẹ bàbá ń àyẹ̀wò rẹ̀. kọ́lọ́mọdé ní ìṣòro ayé láàrin wa kọ́lọ́mọdé á sì wí kọ́lọ́mọdé á sì gbọ́ ọ̀là àti tòbí ọlọ́run àánú rẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم abẹ̀rẹ̀ lẹ́tí wà lọ́wọ́ pẹ̀lú kọ́rọ́ àwọn àlọ́ lọ́dọ̀ náà atúfi ó kọ́ ọlọ́run atúfi wà lọ́wọ́ lọ́sọ̀dọ̀ rẹ̀ torí pé ó kọ́ rẹ̀ dídá akọ rẹ̀ lásán ó ní ẹ̀sà kan lọ́tọ̀ nínú ẹ̀ náà ni pèsèpèsè yìí fẹ́ rọ ọmọ sálọ rẹ̀. bí a bá ń lu àṣàṣì fún yàn ìwọ tẹ aláàbò káàbò ojú ẹsẹ̀ ó lè ní lápá ó lè ní àṣẹ púpọ̀ lọ́nà lọ́dún oṣù èṣù tó rọ̀ ọmọ yọ̀pọ̀ ọ̀dà nìyà tó fún wọn jù náà ní gbogbo ọdún bí ó pọ̀ lọ́rọ̀ ọmọ sọ́kà àwọn olùdíkẹ́lì máa tẹ̀lé láàyè tá máa tẹ̀lé ìṣẹ́rù máa sálà. أتي أما أدبار صلى الله عليه وسلم بقوة بسم الله الذي لا يدرك مع اسمه شيء في الأرض ولا في السماء السميع وهو السميع العليم àkọ́kọ́ mẹ́nuba bó tiẹ̀ tiẹ̀ jẹ́ pé a ti sọ àwọn míì ní èsì. òun náà ní pé Ar-Rahman Ar-Rahim ó ní ìbátan sí gbólóhùn ọlọ́run àtúntò pé alhamdulillahi rabbil alamin. nípa wípé. sọ́lọ́tù bá wájà bẹ̀rẹ̀ bí ìgbà tí yẹn kan sọ ìwé sọlọ ń bẹ̀rẹ̀ sọ́lọ́tù bá wájà bẹ̀rẹ̀ bí ìgbà tí ìyàgbẹ́ ẹ̀ka ìkan ló ẹni tó sọ pé sọlọ ń bẹ̀rẹ̀ ìdáhùn náà wà gbogbo ẹ̀yìn gbogbo ọ̀pẹ pátá. ntí ọ̀rọ̀ ọmọdé alẹ́ yìí tí nǹkan bá ti bẹ tí ọba ní ìrajà tí ọba ní ìròyìn tí fi ṣe nǹkan àní ìláyàlá. èmi àkókò máa lò yìí abẹ́ẹ̀kọ́ ni àti ẹ́ńjìn rẹ̀ àti jẹnẹrétọ̀ káwá ti kán káwá lọ́dún wọ jẹnẹrétọ̀ yọmọ sí wọn wọ́n microphone náà wọ́n sí wọn nǹkan sí yẹn torí pé iṣẹ́ tí a ń ṣe ìdígbẹ́ ní ìràdà ìgbẹ́ lérò lórí ẹ̀ ìdí mo lè ṣe mo lè má ṣe ẹ tó bá ní mo lè ṣe mo lè má ṣe lọ́jọ́ tó bá ṣe nǹkan tó dùn mọ́ ni àwà àwà yẹ. ẹ bá fi lọ́kùnrin ọlọ́gbọ́n tó kọ́ ní ńgbọ́ bá sọ̀kalẹ̀ ìjọba àtẹ̀sẹ̀ kàtí wà wọ́n ìrọ̀lú mọ́tò tó ọmọ tó mọ̀ sí mu ọ̀nà ọ̀bẹ tó bá wù ú lè mọ ọdún tó lò wọ́n gbé ọ tó bá wù ú sì lè gbé ọ ọdún tó kì í gbà wọ ẹ̀yẹ ẹ̀mọ̀ sí ń gbọ́n o. àtẹ̀yìn pé ọlọ́ọ̀bà àdìjọba ọba tí ń bẹ ni lóbi lẹ́tọ̀ọ́ sẹ́yìn ọba tó bí ra àdá àṣeyí òògùn ni làbùsọ̀ pé alhamdulillahi rabbil alamin gbogbo ẹni gbogbo ọpẹ́ ẹ̀tọ́ ọlọ́ọ̀ni. owó àjọ ìpìlẹ̀ àjẹmí òní olùtọ́jú gbogbo ẹ̀dá pátápátá nítorí àti àtọ̀sọ́lọ̀ ní àjẹmí gbogbo tí ń bẹ lọ́lọ́dún wa kó lọ́pọ̀ sí gbólóhùn méjì yẹn rọ́pù. àánú. ìbámu ti bẹ láàrin Rabbil Alamin àti Ar-Rahman Ar-Rahim yẹn àwọn e. àti àyẹ̀wò ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀nà yìí ní Ar-Rahman Ar-Rahim ó kọ méjì lọ́jẹ́ fọlọ́ ó kọ méjì lọ́jẹ́ fọlọ́ ar ó kọ lọ́ọ̀lẹ́ Ar-Rahim ó kọ lọ́ọ̀lẹ́. àwọn yẹn kẹ́ni ẹmọ má máa sọ bẹ́ẹ̀ náà fọlọ́ ń dúpọ̀ tó pọ̀ àwọn ọmọ rẹ̀ tẹ́sílà nìyẹn máa sọ bẹ́ẹ̀ náà fọlọ́ ń dúpọ̀ tó pọ̀ na kọ ẹ náà ní aláwọ̀ níbi ẹ bá wá kì í án pé ọba tí ò ní ni tí ò ní torí pé kò sí tí ọmọ abẹ tí ò lè ní ròyìn kò sí ó kọkàn ló kọ ọlọ́run bí kìí ṣe pé ọ ń tọ́ka lórí ìròyìn àwọn ìròyìn kan lọ àwọn ìròyìn ọlọ́run ajẹ́kọ̀ọ́kọ rẹ̀ náà ni pàtàkì jùlọ ọlọ́run àyẹ̀kọ́ lásán ló kọ́ra ìpè kúlélàhà kúlélàhà àwọn ìdíkùrù rahman àyàmá tẹ́tí rúfọ́lá olè asùnmọ́ àkùnrin lọ́sùn náà máa sọ pé yà Allah máa sọ pé yà Rahman èyí ó wo ṣe ń lo kọ́ ọlọ́ńtọ́ bá ti fi pè é fẹ́lá wọlé asìmọ́ wọlé ọ̀sùnà àwọn ọkọ̀ rẹwà tó pọ̀ níbẹ̀ bọ́lọ̀ ọlọ́run ti fi tìsíra rẹ̀ pé ó ní àwọn ọkọ̀ tó pọ̀ wá sí ọkọ̀ kan nínú ọkọ̀ ọlọ́run àìkọ́jẹ́ pé ìròyìn kan ń ròyìn ọlọ́run ọ̀nbẹ́ńlọ́ẹ̀ ìní ilé ìsìnkú ìròyìn tó pọ̀ sínú tí ò ní mọ lẹ́yìn ọ̀nà ṣùgbọ́n kò tó kọ ọmọ ọlọ́wọ́ kọ ọlọ́run kan àti kọ́ máa tọ́ka lórí ìròyìn ọlọ́ ńgbà tó ń jẹ́ Ar-Rahman ìtumọ̀ náà ní kí ni o aláàánú ìròyìn àánú ọ̀nbẹ̀ bọ́lọ̀ lọ́dún lẹ́yìn ìgbà náà kò tó máa di aláàánú Al-Ghafur ìtumọ̀ náà ni pé àdìmọ́tòkòrò àwọn ìgbòkòrò hàn ìsàmójúkò inú ìròyìn ọlọ́run kẹ́ni àwọn ṣe lọ́nà ọ̀nà ọ̀fẹ́ ọ̀nà ọ̀sìn ìdúgbò ọ̀tọ̀rọ̀ tún bá o ọ̀tọ̀rọ̀ tún bá o ọ̀nà ìdúgbò inú inú ọkọ rẹ̀ ni alàkó alàkàfà alàkàfẹ́. ìmọ̀lúkú yẹn. Amen. àwọn ìròyìn rẹ̀ orígun kan nínú orígun gbàgbọ́ àti sọ̀rọ̀ yẹn síwájú lẹ́sìn. mọ́ṣáláì ẹlẹ́kẹrin òun náà ti ká sọ ìyàtọ̀ láàrin Ar-Rahman Ar-Rahim kí ni ìyàtọ̀ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹlòmíì lè sọ tuma tó dáa ní tí ọ̀sáyà rẹ̀ kẹ́nu bàwá kò ìsáyà kọ́ ta kù kọ́ wá pé wàá pé pé wọ́n bẹ nínú kùránì bọ́dọ̀ lọ́dọ̀ sọ báyìí tí o sì sọ̀rọ̀ nínú kùránì tẹ̀ wá wọlé mi máa ṣe ọmọ ayé àgbẹ̀ bá kọ̀mọ̀ kankan wọ́n bẹ tí o bẹ nínú kùránì tẹ̀ ń ta tí ọlọ́run bá wà <laughs> ayé àwòrán ti ta kòtò lọ ṣùgbọ́n kó àdúgbò ìfọ́ àti tìsí wọ́n rà ìtọ́ba máa yà ìdìbò mú wa oṣù tù níbi tí ti ṣe ń tù ní àwọn lábára. so ìlànà sọ wípé Ar-Rahman ọlọ́ọ̀bá ni aláàánú jùlọ Ar-Rahim olùsìn àánú nígbà bá ti ní àjọkí ayé àṣẹ pé ọ̀run àti fìkẹ́ náà lọ́nà ìkẹ́ni níhìmà nínú èdè lágbáwá àbí ìnìyàn níhìmà níhìmà tàlá ìkẹ́ ọlọ́run ṣùgbọ́n ráhmà ráhmà tàlá àánú ọlọ́run tòótọ́ àánú náà ni máa ń bí ìkẹ́ ṣùgbọ́n bí ọlọ́run fi àánú ti sọ́dọ̀ ara rẹ̀ àmọ́ ọ̀wá fẹ́ fi àánú ti sí wọ́n wá lọ́ọ́ pèlékẹ́ ntí ọlọ́run ti sí ara rẹ̀ wọ́n lé lọ́kùn nìyẹn ọlọ́run ti kì wá ń lọ nínú ayé àkùrán ibi lẹ́yìn sẹ́kàdé níbi kì í ṣe ìwà owó ṣẹlẹ̀ rẹ̀ lọ́sẹ̀ nùsọ́rọ́ kò ṣòro ayé àkọ́kọ́lá kò sí ń tẹ́lẹ̀ wúlé ọlọ́run kò sí ń kẹta tẹ́lẹ̀ bí wúlé ọlọ́run wọ́n wọ́n ṣẹlẹ̀ rẹ̀ ọlọ́run bá olùgbọ́ràn ni olùbí nàní ṣé kò sí ẹ̀dá ọlọ́run ti ń gbọ́ràn ni akúmọ̀tìmọ̀ gbígbọ́ abámọ̀tìmọ̀ rẹ̀ tí o sì nú ẹ̀dá ẹ̀ tí ó rí náà ni asámọ̀tìmọ̀ rí rí náà ọlọ́run ti fi ìgbọràn ti sọ́dọ̀ ara rẹ̀ ó fi ìdínà ti sọ́dọ̀ ara rẹ̀ tẹ́ká sọ pé kò sí ìgbọràn kò sí ìdínà wọn. ní ti ń sọ fún wa ni pé ìgbọràn ń bẹ fẹ́dà ìgbọràn ń bẹ fún ìrìnà ń bẹ fẹ́dà ìrìnà ń bẹ téèyàn bẹ fi ẹsẹ̀ ẹ̀fọn kọ́ ẹ̀fọn etí màálù tọ́ba gbé dọ́jà ta ni ọ̀rọ̀ ẹsẹ̀ ẹ̀fọn kò jọra wọn rárá ẹsẹ̀ ọmọ ẹ̀jẹ̀sẹ̀ náà lè ṣùgbọ́n kò jọra wọn. ọlọ́run bá nínú ń gbọ́ gbogbo nǹkan pátápátá ibi yóò tó nǹkan bá wà kódà kó sí nínú omi ìbú omi kó sí lábẹ́ àpáta. sọ fún mi jọ̀dọ̀ ọ̀yìn náà bá ń gbẹ́ kànga lọ ń gbà mí ó ní ẹ̀rọ náà sì máa ń bà wọ́n. ọdún ó ti ní jáàtì kan tí yẹn máa ń gbẹ́ kànga dé lọ́yà ní omi kò tí ì kan omi síbẹ̀síbẹ̀ tọ́yà pé àwòsì máa rí nínú ìdè olódù ni o tí ó sì máa rí tó sì níwò tiẹ̀ títí ń sẹ̀lẹ̀ bẹ́ẹ̀. ọlọ́dún ẹ̀ ti ti ta ní tọ́jú ẹ̀ ló ti pèsè oúnjẹ ẹ̀ ló ti fún lágbára ló fún ọ̀sẹ̀ ní tiẹ̀ bẹ́ẹ̀. yẹ̀fọ́ alùpùpù máa kọlùkì máa yà ṣàrù wà fòkùnmùkù sàrọ̀ àdọ̀rọ̀ àwù. nítorí àwọn ọlọ́run ṣe gba ẹ̀dá wà rọ̀bùkà yà kọlùkù máa yà ṣàrù ǹjẹ́ wàá mọ̀ nípa àmì àmọ́ pa ara ẹni tó bá tó gbẹ níbẹ̀ bàbá gbẹ níbẹ̀ yọmọ sẹ̀mí tiẹ̀ yọmọ sẹ̀mí tiẹ̀ bẹ́ẹ̀ ẹ oríṣiríṣi àlùmọ́nì ti bẹ́ẹ̀ nù wọlé ẹ̀wù ẹ̀yìn kan ọ̀gbẹ́ níbẹ̀ yọmọ sẹ̀mí tiẹ̀ bẹ́ẹ̀ yóò sì mọ ìdìbẹ́lọ́pù tiẹ̀ bẹ́ẹ̀ yóò bá jẹ́ tó tó ọlọ́mọ náà tí wọ́n kàn ẹ̀ òtítọ́ bí ọlọ́run sáà wàá fi náà á lu sáàbì rírì na, sáàbì ríra wọn nílùú làwọn lé ojúmọ́ gbogbo ọ̀tàtà gbé lójú ànígbà ní ìlú ó sì mọ dààmú pé mo máa gbọ́ àgbo ìdíjú lágbo yìí wà ó sì wà wá sí ìyẹn ìlú ó sì dààmú dààmú kọ́ bí adúlọ́ àgbẹ̀ àsìkò tó kó orí àkọsùn bá àgbẹ̀lá ẹ̀ wá sí dígídì wà lálẹ́ rẹ̀ torí bá ni àṣẹ ọlọ́run yẹ̀sẹ̀ alùpùpù máa ń fi sàmáwá tiwọn àfikún dayọ́ mẹ́rin. والرجال gbogbo rẹ kó ọlọ́run ní ti ń ṣe gbogbo ìṣẹ́jú náà ọlọ́run ní ti ń ṣe bí ọba tí ìfi kún báyà kan ẹ̀ sí èèyàn kàn rán fún balẹ̀ náà ni ìyẹn bá ní ojú ojú bẹ́ẹ̀ ìlú náà ń kọ́ ọlọ́run bọ́dọ̀ bá sì fún ìdọ́nà bá gbogbo orí náà ní bó báyìí lọ́wọ́ ẹ̀ máa rí gbogbo èkó lọ́ba dúró bíi bí ọlọ́run bá ní kó orí dé lọ́rọ̀ àpájú rẹ̀ dé ṣùgbọ́n ọlọ́run ti di òní sábà gbéra wọn bẹ́ẹ̀ náà ni tọ́lọ́run bá fi àánú ti sọ́dọ̀ ara rẹ̀ àgbọ̀dọ̀ gbé tẹ̀dá tá a bá gbé tẹ̀dá sàmùsí nù ibi tí àwọn àṣà ayélujára ti sọ̀fẹ̀ sí nù tí wọ́n wá ní ìràádá ilẹ̀ ìní àmì ìgbèrú ìsàn ìkẹ́ tẹ̀dá ìròǹgà náà tí ó sì fẹ́ yẹn náà tí èyí gbé òun lọ́wọ́ tó ṣe tí ó ti wá ju ìtìsọ́dọ̀ ọlọ́run ọ̀yẹ̀kẹ́ káàkiri náà ṣùgbọ́n mo lágbára mo lè káàkiri so nta fẹ́ẹ́ lọ́bẹ̀ náà ni pé arahman aláàánú ni nínú èdè lárúbáwá fàlàn ìní rahman rahim fàyín rahman tọ́lọ́ bá ti wá lórí koran ìmọ̀ fún ẹ pé àlùmọ́ tẹ̀sí kò sí pàtẹ rahman ẹ̀ tó ṣe pé ó ní ìròyìn àánú kèétí ṣe o ó ní ìròyìn àánú yẹn pé tẹ́ndẹ́sì ẹ ti wà lẹ̀ bí ìbàdí rẹ ti kọ́ṣẹ́ tó ti yanjú tó wá tíráàmù ńgbà wá dé lọ́nà tó ọmọ tó dé lọ́nà kò sí irinṣẹ́ ọ̀sẹ̀ tó ń bá sọ fún tẹ̀lé ìmọ̀jú wà lára ẹ̀ ní abáwọlé bá fèsì rí irinṣẹ́ ẹgbẹ́ lọ́nà asọ́wọ́ àlẹ́ tó bá dé bísí mi náà ẹgbẹ́ sí tó bá sì mọ́ ẹ̀ ẹgbẹ́ sí gbà á. Ah! tí o ti kọ́ ti tẹ́lẹ̀ ni. ọlọ́run bá ní àpéjúwe tọ́lọ́run wá ga jù lọ ọlọ́run bá ní arahman kọ́bílà ojú ní mọ̀lúù aláàánú lọ́lọ́run kó tó máa dá àwọn tí wọ́n mọ̀ sàánú gan. alikali kọ́bílà ojú ní mọ̀lúù olùdá ẹ̀dá lọ́lọ́run síwájú kó tó wá máa dá àwọn ẹ̀dá wọn kí wá ní pé ńgbà tó wá ń dá àwọn ẹ̀dá lágbára rẹ̀ tó wá ń pọ̀ sí ara wọn kò sí bẹ́ẹ̀ nìkan lọ ọ̀rọ̀ ilé yẹn wà náà kí dájú tó àwíyá tó ṣàlàyé ẹ̀ síbẹ̀ ó wà rọ́ọ̀sìkù kọ́bíà wùdúdì mọ̀rọ̀zó ọlọ́ọ̀bá ni ó fi ìjẹun fẹ́ dà kó tó wá máa dá àwọn ẹ̀dá tí ọmọ ti dẹ̀mú fún àti kó tó dá ìjẹun gangan tẹ́ndẹ́sì ẹ̀dùn wà fún bẹ́ẹ̀ náà ni ar ọlọ́run bá láàánú arọ́hìm olùṣe àánú àjẹsí aláàánú síwájú kó tó múra dá àwọn tí ó sàánú nígbà ó sì dá àwọn tó sàánú kó tó wá ṣe àánú yẹn torí ẹ̀ lọ́lọ́ bá fi ń ròyìn ara rẹ̀ nípa ẹ̀ pé arahmanu alala arisi stawa ọ̀sọ́gbà arọ́hìm gbọ́dọ̀ dá arísù rẹ̀ ọlọ́ọ̀bá wa gún wàsórí ó ní arahmanu alàlà àrísì sítáwà ọlọ́ọ̀bá aláàánú ogún ọ̀dún ní àrísù rẹ̀. nígbà tó lọ́ọ̀bá ọmọ sọ̀rọ̀ nípa àwọn múmìnì ọ̀sán tó wà káàná bíi múmìnì ìnáwó fìmọ́ ọlọ́run jẹ́ aláàánú fáwọn múmìnì òdodo. láàyè ni ọlọ́ba sọ pé wàlá àtàkùtù lu àwọn òkúsọ̀kùrùn inna allaha kana bikum rahima inú sọ́rọ́tù nìsa ayé twenty nine ẹ gbọ́dọ̀ para ní o ọlọ́run bá jẹ́ aláàánú sí yín aláàánú ló dé fún yín sọ́tún ẹ̀ pé rọ̀bìmù yẹn ọmọ ń lò ń lò pé iṣẹ́ òun lọ sọ́dọ̀ ẹ̀ lòmíì ṣùgbọ́n ó ń lò lò wípé ìròyìn tó wọ̀n lọ́wọ́ mọ́ṣálẹ̀ rẹ̀ karùn-ún oní àdìgbà gbọ́dọ̀ sọ́ra fún àwọn tí wọ́n fi ìròyìn ọlọ́run tí wọ́n fi rinlẹ̀ nínú ẹ̀ náà ní sífàtò rahman nínú ẹ̀ náà lọ́wọ́ àti sọ pé àwọn náà ní àwọn mọ̀tẹ́sílà àtàwọn míì tí wọ́n kọjá lọ́nà àwọn jàmíyà àwọn tó ti yí pé wọ́n tó wá lọ túmọ̀ rẹ̀ sí nǹkan míì oní àdì àwọn àṣà ayélujára ká sọ àti àwọn ọmọ ìdíyà ọ̀pọ̀lọpọ̀ tíra tí àwọn àgbàlagbà tí wọ́n ń kà lórí tafsir ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àwọn àṣà àyà ló ṣe àwọn àṣà àyà ló ṣe so ọ̀gbọ́dọ̀ wọ́n ni, ìfẹ́ ṣùgbọ́n àpàdé táwọn náà ní ojú ikú ọlọ́ni ká ní mọ́ exposure làánà fi ìtẹ́tẹ̀ tí ìbá ti bẹ́ẹ̀ ìtẹ̀tẹ̀ náà làwọn àjọ wí. ẹlẹ́ẹ̀kẹfà nínú tájòwò nínú Ar-Rahman Ar-Rahim onáà ní pé ó kọ ìpara nínú Quran tí a ti jọ wà pọ̀ lọ́dọ̀ ní Ar-Rahman Ar-Rahim lẹ́ẹ̀márùn nínú Quran lẹ́yìn ìgbà náà ní ọ̀kọ̀ọ̀kan rẹ̀ tó wá wá nínú Quran ar wá nígbà mẹ́rìndínlẹ́yìn ọgọ́ta ní fifty six àròtú ni wá nígbà one hundred and fourteen times nínú Quran kèésì téèyàn lè kà túmọ̀ rẹ̀ bó ti lù àdúgbò ní oṣù kọ́lọ̀ ntọ́nà ń pààrà rẹ̀ ní Quran dáyé téèyàn wá sọ òsì rẹ̀ rẹ̀ jẹ́ kò sí ntọ́nà bá fi pààrà rẹ̀ wípé kálíbà àwọn rírì àwọn ọlọ́run àti títóbi rẹ̀. lẹ́yìn ìgbà yẹn wọ́n lọ síbi agbẹ́rin ẹlẹ́ẹ̀keje bó ti ẹ̀ ti rẹ̀ pé àmì ẹgbẹ́ ẹ̀sán ìyẹn fún sọ yìí pé ẹ wo ọmọbìnrin yìí bí ṣe ń tọ́jú ọmọ rẹ̀ tí ń fún lọ́yàn àníṣọ sáà wá sọ pé lallahu arhamu bí ibadihi min hadihi bi waladiha aw kama qala sallallahu alaihi wasallam ọba ọjà aláàánú sí àwọn ẹrúsìn rẹ̀ àwọn ẹ̀dá rẹ̀ ju àánú tẹ́lẹ̀ yìí ń ṣe fọmọ rẹ̀ lọ ọlọ́run ọba ọjà aláàánú sí àwọn ẹrúsìn rẹ̀ ju àánú tí lè ń ṣe sí ọmọ rẹ̀ lọ ṣé àánú ni màmá òun ń ṣe sí ọmọ rẹ̀ tá a fojú rí a fojú rí àánú ṣùgbọ́n a fojú rí ìkẹ́ ìtọ́jú tí ń ṣe fọ́mọ ẹ̀ ìfún ló ń jẹ lásìkò débi ń pa àmì pé àánú bẹ lọ́kàn ẹ̀ ń ń ṣe bẹ́ẹ̀ ni àwa fẹ́ ṣe àyẹ̀wò kí ni àwọn àmì táàfì màánú ọlọ́run lórílẹ̀ àti lórí ẹ̀dá ẹ̀. alákọ̀ọ́kọ́ ọ̀nà ni táàpì ní rahmatulahi bil khalqi wal ijad àánú wa lọ́wà lọ́dọ̀ ọlọ́run tó fi dá ẹ̀dá rẹ̀ dídá tó dá ẹ̀dá ọ̀hún ara láti di àánú ọlọ́run ni tọ́ba fi sóko àìsí ta ló fẹ́ bí ọlọ́ba sọ wọnú Kùránì pé hal ata ala insani. حين من الدار لم يكن شيئا مذكورا ọlọ́run ní ti wá lórí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní àsìkò kankan tó yẹ kí wọ́n máa dáàbò rárá tó bá tara rẹ abdullahi abdulrahman abdulwasi tó bá wúra rẹ àwọn àsìkò kan bẹ sí ọ̀sẹ́ nìkan kan ti ń dáàbò rẹ tí ń gbà wọn tó bá sì wo ànábì ádámù aleyhi salatu wa salam tó jẹ́ àkọ́kọ́ nu ọmọ ẹ̀dá ènìyàn àsìkò kíkẹ́ ń bẹ táwọn màláíkà ọmọ nǹkankan ti ń jẹ́ èèyàn halata alali insani hinu mina dari lamuyaku nṣeyi amadukuro ọmọ ẹ̀dá ènìyàn àwọn àsìkò kan ti ṣáájú tẹ́nì kò tiẹ̀ yóò tiẹ̀ lóko ni kò lóko ni ẹnì ọmọ ti ń jẹ́ insan ti ń jẹ́ èèyàn nígbà tó wọn gbà tó wá ń jẹ èèyàn tán náà tí èèyàn tó ń bẹ tán gbogbo wa àìsí lọ́kọ̀ ṣáájú wa dídá tọ́lọ́ ń bá dá ẹ̀dá láti di àánú ọlọ́ọ̀ni tó bá fi sóko àìní sí ọtọ́ náà nù àìmọye oyún tí a ti ní tí wọ́n rí mi àìmọye èyí tó ṣe yí pé ó ti bá yín dàdé jáde ṣẹ́yìndà yìí ní wá lásìkò ẹ̀ ó ti fẹ́ mọ fọ́ọ̀mù ọmọ lọ́nba ní rárá òfin kún fáyà fún ẹ̀ṣẹ̀ yọba tó ṣe dá mi gbọ́ àti kùtìkù kùtìkù kùtìkù pẹ̀lú ètí àyà mi fi ọ̀tún tọ́ lọ́wọ́ ẹ̀. àlẹ́ àdá àlàlì ìsáni hínú mìíràn dàrí lámìyà fún ṣẹ́yìn àmàlẹ́kùrọ̀. dídá tọ́lọ̀ ọba dá ẹ̀dá lásán látara àánú ọlọ́run ọlọ́ọ̀bá ń sọ fún wa nínú suratul Qasas àyà sixty seven ìpè lillahi mulku samawati wal ma yasha. suratul nìyẹn àyà ọlọ́ọ̀bá sọ pé ọlá sánmà ọlá alẹ̀ wọ́n pè lè tiẹ̀ rí o ẹni tó bá wọ̀ lóde ọ̀wọ́lé. bó o ṣe fi pọ́pátì rẹ ó ní nǹkan rẹ rí o ẹnìkan ọ̀gbọ́dọ̀ bọ́ ọ̀kan kódà ọmọ rẹ gan ó lè nà tó bá débi nǹkan rẹ bí tí ọ̀yọ̀ ń dà torí pé ìwọ ló ní múlí ìwọ lọ́lọ́run fún múlí ìkù rẹ lọ́wọ́lọ́wọ́ ìwọ lọ́lọ́run fún lọ́la rẹ fún ọ̀lú ní tó ń pè mọ́ra tó yẹ kọ́lọ́ níwọ̀n bá lóyún pẹ́pẹ́kulé rẹ̀. ọlọ́run bá yìí lọ́la wá gbọ́ ọlọ́run bá sọ wípé ìlà ìmúlẹ̀kù sàmà wá ti wà láàrú gbogbo tí mbẹ́ ń sàmà tí mbẹ́ ń lẹ̀ èèyàn lè kó òun ní ọlọ́run ló ní yá olùkú máa yá ṣáá ntọ́ba ti gbọ́ ní ìròyìn ọlọ́run ló máa ń dálẹ̀ dá kì í ṣe wípé pẹ̀lú ìrò rẹ àyè agbára rẹ àbí pẹ̀lú èrò màmá rẹ àbí pẹ̀lú èrò ìyá rẹ bàbá rẹ ìlú adílé ayé áwọ lillahi mulku samawati wal ardi yakhluqu ma yasha gbogbo tí ń bẹ sánmà téèyàn dọ́là lé lórí ọlọ́run ló ní àti tilẹ̀ ẹlẹ̀ yakhluqu ma yasha ìtọ́ba wọlọ́run ni máa ń dánú ẹ̀dá. ọlọ́run tún sọ̀rọ̀ àti sọ́wọ́n àti lásàs àyà sixty eight ọlọ́ni wa ọ̀bùkà yasọ̀lùkù mọ yàṣà wọ yàtọ̀ olùrí ọ wa ọ̀bùkà ìtumọ̀ rẹ̀ tó àtúlẹ̀sì tá a jọ wàhálà lórí ẹ̀ ni ní ìlú ààrẹ sọ fífi nìkan ẹ̀ ó náà lọ ṣùgbọ́n kò dàbí ìta fún ìdájọ́ wàhálà lórí ẹ̀ lẹ́sìn wa ọ̀bùkà olùtọ́jú rẹ̀ olùrí ọ yà ọ̀lùkù mọ yàṣà wọ tààrà onímọ̀ ṣẹ̀dá tó bá wù nínú àwọn ẹ̀dá tó bá dá ohun àṣà àwọn ẹlẹ́sà pẹ̀lú àwọn kankan e. tí wọ́n máa ṣe kìràkìtà kó fẹ́ dé bá tí wọ́n lọ́wọ́ ojú òsínú ẹ̀ ìtọ́lọ́ ti ṣe fún wọn náà ẹlòmí ló tún máa sáré rẹ̀ tí wọ́n ọmọ yìí rẹ̀ ọlọ́run ti gbẹ̀gbẹ́ rárá wo òsínú ẹ̀ tí mo sàrẹ́ náà tó nìyàn wàrọ̀ bùkà ya alùpùpù máa yàṣà wọ́n yà ẹni tí ń tọ́jú rẹ ti ń rè ọ́ yàtúkú máa yẹ ṣáàrù tó bá bọ́ nínú ìrù rẹ̀ ní máa ń ṣe ní máa ń dálẹ́dà wáyà kàtà yóò tún sáyẹ sáànú ẹ̀ nínú àánú ọlọ́run ẹlẹ́ẹ̀kejì nínú àánú ọlọ́run òun náà ni rahmatulahi ní kálíkì ìsáni àlàyé àti ìwọ́tọ̀bí yára dídá tọ́nà ń da ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí àwòrán bó ṣe wà yìí àti lórí ìṣesí bó ṣe wà yìí à nínú àná ọlọ́run nínú àná ọlọ́run Allahu Akbar Allahu Akbar ọlọ́ba àlejòlá oníwàlá kọ́lé karramna bani Adam wa hamalnahum ala al-barri wal-bahri wa faddalnahum ń bá sì o ọlọ́run bá ní àwọ ọlọ́run a ti ṣàpọ́nlé fún ọmọ ànábì ádámà a ṣe àpọ́nlé fún ọmọ ànábì ádámà lọ́wọ́ àwọ ọlọ́run a ṣe àpọ́nlé fún ọmọ ànábì ádámà sábà ta ṣàpọ́nlé fúnra wa ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ó sì ń fàyà àwọ lórí ilẹ̀ ẹlẹ̀ àwa sì ń fẹsẹ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá kọ̀ọ̀pá kódà kó lójú kankan wà àwa sì rìn tiwa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ní orí sọ̀rọ̀ jáde lẹ́nu kó sọ fún kejì pé tó mọ fẹ́ rèé àwa sì ń sọ tí a sì ń gbọ́ra wáyé ọlọ́ni wàlàkọ́lé karramna bani Adam àwọn ọlọ́run àṣìṣe àpọ́nlítọ́pọ̀ fáwọn ọmọ àlẹ́bí Adam tí ń bá wọn yí ẹ̀. àyà yẹn ọwọ́ àti oṣuwájú ìsra àyà sẹ́wọ́ntì àwọn ọlọ́run lásàpẹ́lẹ́ fún ọmọ ànábì ádámà wàhámẹ́lì náà wọ́n bẹ̀rẹ̀ bá rẹ̀ wá lùbà á. adékun ọmọ rìn lórí ilẹ̀ kí wọ́n ọmọ rìn lórí odò àwọn ẹ̀dá ènìyàn wọ́n tún ṣe àwọn kankan jọ wọ́n tún kò lóbìnrin pé nínú ìdájọ́ àwọn ọmọ ìlú òkúra wọn jọ àbáwọn ẹni wọ́n wá sí àwọn náà sí ìdílé wọn gbé àwọn àwa ìlú ìjọ lọ́n tún lápẹ̀lẹ́ tá a lọ́n tún lọ́pọlọ tá a lè fi dèbẹ́lọ̀ tá a lè jẹ́ kí ayọ́ máa di òkú sókè àwa lọ́dọ̀ fún palakọ́lé karùnrà fún náà bàbí ádámù àwọn ọlọ́run àti sàpọ́nlé fọ́mà nàbí ádámù wọ́n hàmẹ́lẹ́ náà wọ́n bẹ̀rẹ̀ bá rẹ̀ wọ́n bàá àti kí wọ́n máa rìn lórí ilẹ̀ kí wọ́n máa rìn lórí omi wọ́n bá fẹ́ náà wọ́n mìíràn tọ́ àṣì àṣì jẹ ìwọ fún wọn níbi ntọ́da ètí ọ̀dà náà bẹ́ẹ̀lẹ́ àdúgbò ọ̀gbọ́dọ̀ jẹ́ lọ́kọ̀ọ̀kọ̀ ẹ bá lọ níbi tí ọ̀dà ó ṣe ra ẹ̀ kọ̀mọ̀jì orí tọ́lọ́ ń ṣe kọ̀mọ̀jì dáadáa tọ́kọ̀ tọ́lọ́ ń ṣe wàrọ̀sáàdì náà ò nínú tọ́ yìí bàtì àṣì jẹ ìwọ fún wọn nínú àwọn nǹkan tó dáa wàkọ̀ dọ́lí náà wọ́n máa là ńlá ìdáhùn nìyẹn. èyí tá a dákọ̀ yìí àti míì tá a dá ọmọ ayà yìí àmàlà fi gbọ́lá fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn ju ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹ̀dá tá a dá lọ. ìṣesí bá a ti wà yìí inú kéèyàn máa dúpẹ́ fọlọ́ náà ni níbi nínú kéèyàn máa dúpẹ́ fọlọ́ ní ìṣesí bá a ti wà. ọlọ́run ọba tó wá máa dára kálíbà àwọn títóbi ọlọ́run ká lè dúpẹ́ yọ wà á tún ṣe mí ìlọ́nà ara ní ọ̀rọ̀ ìgbìmọ̀ ah, ah, ah, lélẹ́yìí o àwọn ọmọ méjì kẹ́ ń lẹ́pọ̀ àwọn mẹ́ta kẹ́ ń lẹ́pọ̀ ìkan nínú àwọn tó wà nínú India kẹ́ ń lẹ́pọ̀ báwọn tó lè ṣe kẹ́kọ̀ọ́ ó ní kí wọ́n sẹpẹ́tì o àwọn ọ̀tá ìkejì yìí ọ̀gbà pé wọ́n sẹpẹ́ ó ní ara tó ìbàjẹ́ ìgbà tó ó ó lé ní kó kú ó lè sọ bá bẹ̀ probability ní kó kó kú ó ní mo gbà kú ló mọ̀ kú bí gbogbo ló bẹ́ẹ̀ ṣe nǹkan kó yẹ gbogbo ní ilé àbí pẹ̀lú ìmí ni wọ́n kó bẹ́ẹ̀ ṣe tó òun sì lè dáná àtàwọn ọ̀dọ́ máa ń wọ́pọ̀ ní abẹ́ wẹ̀ àwẹ̀kọ́ ni ní abẹ́ lọ́ọ̀lù kan àlọ́pọ̀ ni bí wọ́n lẹ́yìn àwọn ọ̀bẹ ṣe nira fún ọjọ́ kan pípa àmọ̀jọ́ ní ṣe wàhálà ni èèyàn méjì nù kátó wá gbìyànjú ọ̀pọ̀ ọ̀dẹ́wà ní ọ̀sùn ẹni wọn ò lè kó tálíkì àmọ́ ọlọ́run yìí ni. ọlọ́run wá sí ìlú lọ náírà ní wàá fún ọdún kan lọ ẹtì àti pẹ̀lú ojú kan ní Ísírẹ́lì táwọn yẹn sẹ́ńdẹ̀ lórí WhatsApp ojú kan ló gbé wá jẹ abẹ́ ìfọ́nà tóbi lọ́ba ọlọ́run àwọn àṣìlú lọ náírà kì í ṣe ní ká lè sí ẹ̀yẹ àti ká fi rẹ́rìn káàkiri wọn ti tóbi ọlọ káàkiri pẹ̀lú ìṣesí táwa yìí. ọlọ́run bá ń sọ fún wa ẹni oṣù àkọlù mùmínú àyà kejìlá sí ìkẹrìndínlógún ọlọ́run bá sọ fún wa lọ́kọ́ ní falákìnà lè ń sáànà mi ń sùn láàlákì ń pè é dájúdájú ọ̀pọ̀rọ̀ nínú àpọ̀ èyí tí ń yọ ọ̀pọ̀rọ̀ nínú àmọ̀ tá a ti dáadáa máa ní sọ̀rọ̀sọ̀rọ̀ abomi sí abiyè pẹ́ sí ọwọ́ àti nígbà tó mẹ́ gbé tó ń fúyè pẹ́ pọ̀ tó lò náà fẹ́ máa lò náà àbọ̀nbẹ́ nà ọdún ọlọ́láwọ̀ ọlọ́run àdáadáa mọ̀ láti rẹ̀ tó mọ̀ jàáyé náà òun tó bàtà fi kọ́ra ìmọ̀. ọlọ́run wá tún ṣe ọmọ ẹ̀dá ènìyàn níbi ẹ̀dá rẹ̀ atúwá sí kọ́gbà láti bí àtọ̀ àfi sínú àtọ̀ ọwọ́ àwà nínú àyè kan tó fẹsẹ̀ rinlẹ̀ tọ́jà ìpè tó bá jábọ́ báyìí ọ̀tún ń bẹ̀ náà tó bá ti di jábọ́ láti lọ́wọ́ àtọ̀ àti tó bá nínú tó bá ti jábọ́ bọ́ta ọ̀tún bẹ̀ náà ọ̀ ìṣẹ́pà ìgbésọ̀ ìgbésọ̀ bàjẹ́ ọ̀tún ẹ̀yìn odò òkú ni ẹni yóò di yóò di òbí ọlọ́run ní àwọn ajú rẹ̀ síbẹ̀ làṣẹ bẹ́ẹ̀. ثم خلقنا النطفة علقة lẹ́yìn ìgbà náà aṣọ àtọ̀ aṣọ di ẹ̀jẹ̀ ribidi fàkàlàkìnà làánà fàkàlùmọ́tẹ́fà ẹ̀jẹ̀ ribidi yẹ àwọn ọlọ́run àtúwọ́n aṣọ bíbá sí ẹran wàkàlàkìnà lùmọ́tẹ́gàdà ìlọ́ọ̀mọ́ láti bí bá ṣe ẹran àwọn àlùyìnbó jáde ń bẹ ẹran àti ìlú òsì jọra wọn ẹ bá ti lọ́jà ẹ bá ní ewu kó ẹ bá ní ewu kó ẹ láàmú ògì yẹn ní àti ewu ṣe kò ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà lẹ́fẹ̀ẹ́ àwọn ẹ ti mọ̀ pé ewu ṣe jẹ. àbẹ̀wò egun àtẹrun ṣe ń jọra wọn gbòòrò ṣe wá jẹ́ pé láti bí àpọ̀ ọlọ́run yóò jẹ́ ń bẹ̀ ó tún bí ẹran ń bẹ̀ láti bí ẹran ọlọ́run tó wà fún ìgbìyànjú. ìkùnmẹ́tò oṣù mẹ́sàn-án náà táàbà lè ṣe incubator ọdún mẹ́sàn-án kó fi pòdúsù ìyẹn ẹ̀jẹ̀ àtàyọ̀ incubator wa kọ́ tiẹ̀ káàkiri ìlú àwọn bẹ́ẹ̀ wọ́n á jẹ́ pé ọdún mẹ́sàn-án káwọn gbé lóṣù mẹ́sàn-án lóṣù mẹ́sàn-án rẹ̀ ká yíyànníà láì sọ lọ́wọ́ káwọn alóṣù mẹ́sàn-án káwọn ẹ̀rọ níyàn tí ó wà àwọn ìrìn wa tí ó mèrú wa tí ó mẹ̀jẹ̀ wa tí ó lóṣù jáde tí ó mọ̀ sọ̀rọ̀ bá ti ń sọ̀rọ̀ tí ó ti mọ̀ gbọ́rọ̀ à ọlọ́run ní àwọn ọlọ́run la fi agbára wa sí ẹ tí ò ní gbàgbọ́ nú ọlọ́run kọsọrọ sọ̀rọ̀ lẹ́nu à ń bọ̀ wá à ń bọ̀ wá kìí pé lára àrọ̀rá ọlọ́run àánú ọlọ́run tí ń ṣe wá tí ń ṣe é fún àwọn ti ń ṣe ẹ̀tọ́ ayélujára ṣe di wàhálà ìṣòro ní báyìí ní báyìí ní báyìí tí ò kó mẹ́ àyọ̀mọ̀ ní tóbi ọlọ́run pọ̀ ṣe ti ti ti ti bàbá wa láti gbẹ̀dẹ̀ ẹ̀gbọ́n yẹn bá jókòó tọrọ ẹdún balẹ̀ ẹ máa mọ títí bí ọlọ́run. ara àrọ̀rọ̀ ọlọ́run gbà ló wá fẹ́ sí a sísòro wa tó dínkù tó yàtọ̀ sí tẹgbẹ́ tó tó tẹgbẹ́ àtàrà ẹ̀ náà látọ̀ àmọ̀ ìṣẹ́ lọ ọlọ́run kọ́ sàánú wa o ọlọ́ni àwọ̀ ọlọ́run bákàsá ọ̀nàlẹ́ nígbà ọ̀nà láhìmá atún atún wá fi ẹran atún wá fi bo egun ada igun látara àyè kan gbé ẹran bisikíìtì bò ní ọ̀pọ̀pọ̀ bẹ̀rẹ̀ kó tó di pé yóò lè nígbà bá sí nígbà bá sì bímọ tó báyìí pé gbígbà náà ló gbógun ló di alẹ́ kan pẹ̀lú táyà yóò tún lọ sí ẹwọ ẹwọ ìbí yà ọ lọ. ọlọ́lẹ́ tó máa ń ṣá àrùn kálífọ́ náà kà àwa tún gba ọ̀nà ẹ̀dẹ́ ènìyàn aṣọ di ẹ̀dá mi tó yàtọ̀ gidigbe síbi tí ń bá bọ̀ àtọ̀ náà lẹ́wọ̀ àkókò bẹ tí sọ̀rọ̀ ní ké ẹ̀ẹ́dẹ̀bí náà ọjọ́ rárá ó ti change ó ti transform. فتبارك الله أحسن الخالقين ìbùkún ni bọ́lá ìṣe máa wá gbèdé lábára ó ní yíyá tabaraka náà fíìlì lè mọ́ bí aláwàsí ní tabaraka ìdè máa wá ní ìdè lárọ́wá nìyẹn tọ́ba ti dọ́ni báraka ó ti túmọ̀ tó ní túmọ̀ sí nǹkan mi ètò tàbáraka wọn. fataba kàlá ìbùkún ìnitọ́lọ́ oore tí o lè tán ní bẹ́bọ́lọ́ tí ènìyàn lè rí díẹ̀ tí o sì lè rí tán àṣàlùlọ́kọ̀ nìkí ọlọ́mọ dáadé tí wọ́n ń dá ìdá o. lẹ́yìn ìgbà náà lọ́wọ́ wá ń kí wàá lọ pé kí n tó mọ ìnàkùn dàda àdìgbàlá àwọn ọlọ́run bá ti dá yín dáadáa yìí tẹ́ ẹ sì gbádùn bá ti dá yín ẹ tó ń bọ̀ wá kú o tẹ́ẹ̀tù change tí ó fi yàtọ̀ sí bẹ́ẹ̀ sì máa bọ̀ tó ń mọ iná fún yẹ́wò mẹ́lẹ́kẹ̀yà mọ́tìlá tó bọ̀rọ̀ tó ń nígbà tó bá ti jọ́ ìgbàlè ìyá náà á tó wá jí ìdè ẹ wàá ẹjọ́ lórí gbogbo ń tẹ̀ ṣe pátápátá kọ́nà jẹ́jẹ́ kọ́jọ́ ọjọ́ náà kọjá fún wa o. ìṣesí bọ́lọ̀ ti dá wa lára orí ọlọ́run lára àánú ọlọ́run alámúlẹ̀dẹ̀ aláwo àìní wàlísáànà wàṣàbàtà wàhádà iná ònàdìdẹ́ ọlọ́run sáwọ́ ọlọ́run àwa ti ṣe ojú méjì bọ́mọ ẹ̀dẹ́ tọ́ba dábò ibi mẹ́jọ wà níwájú ibi mẹ́jọ wà lẹ́yìn èèyàn kàn máa ṣiṣẹ́ nítorí abẹ́ mọ̀ bẹ́ẹ̀ nígbà bá jẹ́ pé mo ti ń bá ẹnìkan sọ̀rọ̀ wájú tó ń bu ẹlòmíì tó náà fẹ́ wọ́n gbà wọn lálẹ́ ẹ wọ́n ti tóbi ọlọ́run ọba ti méjì òbí rí ẹ lọ bẹ́ẹ̀ lómi bá ti méjì ẹyọ kan báyìí agbára èyí tó kù ní ẹyọ kan ọlọ́run á fi sí. rírì tẹ́lómi bá mú sí méjèèjì báyìí agbára ti ń ọlọ́run wàá níbi òye náà bá ti wá bí n bá ti àárín náà tí wàá ń là ẹ̀yìn àwọn wá ní ìdá ọgbà tó a wọ́n ní wọ́n ní wọ́n ní kan gbé ilé wa ní alágbọ̀n wàláhì wọ́n ní tí lóró bá jábọ́ sí kànga tó ti bó ṣe fọ́ọ̀nù oní ọ̀wọ́ ló kànga lọ tó sì lọ́ọ́ lóró wa látọ̀ àdàgbélé lóró kí ló ti dá yọba lọ yọba yọba yọba fọ ẹgbẹ́ kìíní ẹgbẹ́ kìíní yọba lọ yóò sì lọ mú lóró yóò sì lọ mú wa wọ́n ní o ti wá kù lágbolé tó ti pẹ́ ó ti pé níbi ọdún mẹ́wàá ló kù làbágbélé kù ńjọba làbágbélé lórí bíríjì làbágbélé yusufu lọ́wọ́ ni olóòkọ bá ah! wọ́n ní ìrọ̀lẹ́ àwọn ẹni wọ́n yẹ kí wọ́n ti dá kọ́ àwọn lójú ẹsẹ̀ olóòkọ bá ọkùnrin yìí dájú yá ti wọ́ọ̀rù ti pẹ́ ẹwù ni ọlọ́run ẹwù ni ọlọ́run ta ni ń ṣe fọlọ́run ni oyé yẹ tọ́wọ́ àbí ojú ọlọ́run wa dàbò làákàyè ọlọ́run wa dàbò làákàyè àdúgbò àti ẹ̀mí wọn á ní ẹsẹ̀ mo kú làákàyè òye yọ wà bẹ bá bọ́jú bí nǹkan mi náà àwọn tí wọn tó bí ní ẹ̀kọ́ alẹ́ kọ̀ ṣé o fè ha ṣé o sùn àìní ṣe ẹ̀ ẹ̀ ẹ̀ ìpínlẹ̀ nípe sáà sọ̀hẹ́yì ṣé o sọ̀hẹ́yì tí a kọ́ alẹ́ kọ́ ṣé o fẹ́ ha ní ìjọba alábá kájá àkàlọ́ ó sì máa ń ṣe ta yọ ọmọ kọ́ bẹ́ẹ̀ ṣe yọ ọmọ kọ́ ẹ̀jẹ̀ àṣẹ́ǹsì tí a tẹ̀lé àbábá kọ ẹ̀gbẹ́ báyìí máa ń kọ ẹ̀gbẹ́ àgbọ̀mọ́ máa ń kọ láti báyìí àbá ti ń ta lọ so á ní kàlá ìlú twenty ni wọ́n ní lálálálá pé ìtọ́kọ kìnnáyà yẹn kí kìtàbà sí wá tó bẹ̀rẹ̀ látó ti padà làwọn bẹ́ẹ̀ lọ pé lọ́rọ̀ bá ń tò lọ́rọ̀ bá ń tò lọ́rọ̀ ẹ̀ ẹ́ ọdún wọn ti ti ti àdájú lọ wọn ti ti wọn ti sí bẹ́ẹ̀ dípò kìtàbà ọkọ kìnnáyà bẹ́ẹ̀ ní ẹ bá àfàwọn sàkó ní ìsọ̀rọ̀ pẹ́ẹ́kọ̀ kó ní kọ́mẹ́ńsà kọ́ ọ̀gbẹ̀gbẹ̀ ẹ̀ ní fọ́ sípìlà báyìí ní ti báyìí ewu do aka lẹbẹlẹbẹ yìí tó kọ wá débi gbẹlẹ bá wà sẹ ẹgbẹ yìí ah kinaya ló ní nkàlá lẹ kìtàbà ni sẹbẹ la ń bẹ̀rẹ̀ padà kọ wá mi kìtàbà gbogbo yẹ wá ní kinaya lọ ní kìtàbà ni lọba mi kìtàbà ni lọba mi kò kọ lọba mi kò kọ ẹgbà mi la àwọn tá a yóò fi ẹ la lọ́dọ̀ sọ yìí wọ́n rọ búra yàtọ̀ lóko máa yà ṣà wọ̀yà tá tọ́ba wọlọ́ ní dá o ó sì ń sa ìtọ́ba wò kí ń sa lẹ́sà orí ìṣesí bá a ti wà ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àánú ọlọ́run ni tọ́lọ́ ń ṣe fún alóore lára tọ́lọ́ ń gbà kó lọ́wọ́ wa ọjọ́ lọ́wọ́ alẹ́ o inú àdúrà inú àdúrà ní ìlú ọ̀sán àlá àdúrà ọ̀sán àlá tí a máa ń ṣe nínú tàwáwé ọlọ́run gbà kó lára wa ṣùgbọ́n máa fún wa lókun kọ́lọ́ mọ́jọ ní pé yọ̀wá tó wá lẹ́sà yìí kò mú ti á lọ inú àdúrà ní ìlú ọ̀sán àlá mọ́jọ ní pé ìgbọ́ràn wa ní ìgbèjì náà wa kó wá fi á lẹ́sà yìí kò mú ti dì lọ mọ́jọ mọ́jọ mọ́jọ síbẹ̀ jáde ọdún bàtà náà láti wọn láti lè. ẹlẹ́ẹ̀kẹta nínú mọ̀dọ́rìrò rahman tọ́lọ̀ ń sọ fún wa ní Qur'an táàbù mọ̀ pé inú àmì àánú ọlọ́run oní àlè pé pàṣẹ ìparọ́ dé bá àwọn èèyàn nù ọlọ́run pé kọ́sẹ́ àtàwọn tí wọ́n ní gbàgbọ́ sí gbogbo ẹ̀yìn àlàwọ̀ ń bára yìí jọ́nà jọ́nà ní àná tọ́lọ̀ bá fẹ́ kópa ọmọ ẹ̀dẹ́ ènìyàn kan yẹn yẹn kò ní ṣẹlẹ̀ ní dandan ọlọ́run wa ń tọ́ka sínú àyà kúrò ní sọ́ọ̀tì àrà àyà seventy two ọlọ́run bá ń sọ yìí pé fàáyíndáyiná wàlẹ́dínà màáhù bí rahmatu minna wàkàtàkàná dábìrà lẹ́dínà kàdàbù bí àyàtìná wàmàkà mú mi ọlọ́ọ̀ni bá ń jẹ́ iná àwọn ọlọ́run lálá níbi tó wọ́n lè ṣàlà lọ́dà. gbogbo òṣèlú tó bá àtọ́lọ́ sọ fún bẹ̀rẹ̀ mọ́tò pé ọgbọ́n rẹ̀ ṣùgbọ́n wọ́n gbìyànjú lè tọ́tọ́ ọwọ́ akọ́tọ́ ló fi yòókù sí kọ́fà sẹ́rẹ̀ sí ọwọ́ àgbàrá lọ́nà tọ́lọ̀ bá ní ọjọ́ pẹ̀lú gbìyànjú rẹ̀ mọ́tò pé kọ́ máa ń yà lẹ́gbọ́n náà ṣíra ìwọ ọ̀gbọ́n lọ́mọ́ àìmọye tó ní gbìyànjú tó ju tiẹ̀ lọ ní tírífù tọ́yẹ́ tó kọjẹ́ kọjọ́ àwọn ohun tá à ń sùn lálẹ́ tá à ń jí làárọ̀ ọmọ yẹn tí ọmọ ẹgbẹ́ ọmọ náà dáadáa wọn ni. ìbá wọn fẹ́ ní ẹsẹ̀ ní ẹ̀tọ́ tí wọ́n gbàgbé ní ẹ̀sùn lọ àbẹ́ ẹ̀fọ́ ń lòlẹ̀. èéfì yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ ìkọ̀ọ̀kan kú àwọn mẹ́ta ní ẹ̀ ìjọ kú yàrá kan kú yàrá kejì ìjẹta tó bá lọ. kọ́nà mọ́mọ́ sànú wa ni bí a ṣe ń ṣe pẹ̀lú wa pẹ̀lú nẹ́lẹ́fà ó yẹ kí wọ́n lọ gbogbo àwọn olóṣèlú ọlọ́gbọ́n wọn ti gbàgbé wọn sí àtìmọ́lé àtìmọ́lé tó ní jẹ́lẹ̀ nàìjíríà èyí mú ti ara àná jẹ́ torí pé kò sí security múná jẹ́ mú wa àgbọ̀dọ̀ mọ́ sànú yẹn téèyàn bá lè kọ́ tiẹ̀ láti ta kọ́kọ́ tiẹ̀ mọ́tò ní kọ́ fẹ́ cháàjì ẹ ọfẹ́ ti kí ní kan wá ti bọ̀ náà pé ní ẹ̀ma fẹ́ ní kọ́ máa cháàjì kalẹ̀ ewu lórí ẹbí ṣeré o ewu burúkú ọ̀rọ̀ ìbílẹ̀ gan kò gbiná mọ́ lọ́dún èèyàn gbọ́dọ̀ máa tan sẹ́ẹ̀tì kalẹ̀ kọ́ máa cháàjì ẹ̀ tó bá fẹ́ cháàjì pa sẹ́ẹ̀tì bẹ́ẹ̀ náà sì ni má jẹ́ kó sùn ojú tó wá sùn nígbà tẹ́lẹ̀ ọba sí ìrírí ni èyí máa ń yí rẹ̀ wọ́n tọ́ fẹ́ egun bá gbọ́ ẹni lẹ́yìn ó tó bọ̀ gáà. lànàbí ọ̀sán ọ̀la àyọ̀sán náà àdúrà rẹ̀ ọlọ́mọ jẹ́ àsìkò ń gé àsìkò ahu kódà bó ṣe ìjọ̀jú kan ọlọ́mọ jẹ́ àsìkò ń gé. kéèyàn ọmọ ńlá kéèyàn ọmọ kẹ́kọ̀ọ́ lórí nǹkẹ́ ọmọ mi gbé látọ̀ọ̀tù sí ilé ẹ̀sẹ̀ báyìí ó sì sùn lọ nígbà tí ọlọ́kàjì ẹsẹ̀ rẹ̀ ló ti tú ọmọ tó yìí ọmọ mi ò kú ohun ẹ̀sìn burúkú ó lè má kú di tẹ̀lé yìí náà nítorí pé apákẹ́lá kan ojú rẹ̀ láì lóṣù ọwọ́ àwọn ìwádìí wà ní Saudi nínú tiẹ̀ ti ṣẹlẹ̀ nọ́ọ̀sì tó ń tẹ́kẹ́ rẹ̀ lọ́jà fọ́tò rẹ̀ lọ́wọ́ sẹ́ndì ẹ̀ káwọn yóò bẹ̀rẹ̀ bí ti bẹ̀ níbi tó ti lóun jáde kínní ìmí òtún ní gazeti ọmọ mi òtún ní gazeti ah ọmọ sàánú táwọn bàbá ajọ́ ń ti wàhálà lè lórí tiwa ìlú ayàtọ̀ ti tiwọn <laughs> ọ̀nà ọ̀pọ̀ tiẹ̀ kí wọ́n ké yọ pa náà ní sàṣà ni wọ́n sọ fún wa tó ta àná níjọ́ níjọ́ ewu ni wọ́n dá wàhálà rẹ̀ ńgbọ́ ẹ̀rí ti láwọn ọ̀tà kò tí ì sì ṣe ìlú kò tí ì sì ìgbélé ti láwọn ọ̀tà ewu lè rí bẹ́ẹ̀ kú ní gbogbo rẹ̀ kọjá bọ̀ àti àti ó àti ó lè tó lè tó lè àti sàṣà ti wọ́n lọ àwọn kan náà sọ̀rọ̀ bá rẹ̀ sọ̀rọ̀. kápá wo náà ọlọ́run ti wà láti tọ́sà ẹ̀ títí ń bẹ ní ọ́fíìsì gbèrè rẹ̀ pàtí kú a sì tán nǹkan rẹ̀ padà ẹni wa kan tọ́sà ẹ̀ títí ẹ̀ ò máa ń tàn dáa lẹ́yìn ò máa ń tàn dáa lẹ́yìn ọlọ́run sì fi sọ̀rọ̀ sọ ṣùgbọ́n kì í ṣe pé tòun ní jíjó náà tọ́sà ẹ̀ tó ṣùgbọ́n gbà tí ọ̀rẹ́ ní wọ́jọ́ kan tí ó lè dé ibi ó rò kò tí ó rí ó lè rò kò tí ó rí òun lọ́ba lọ sí òkúta tó ń tọ́ bá ní ìkíní ó tún fi lẹ́gbẹ̀ẹ́ kọ́sẹ̀ ọ̀tọ́sẹ̀ wà ọ̀rọ̀ lẹ́yìn gbàgbẹ́ ó rò pé pẹ̀lú ìpàǹtà ọ̀rọ̀ pàdà lọ sọ̀tọ̀ sí lọ́sí pàdà òfin orí iná tí ń tẹ orógbé omi yóò pé bá àwọn ti kúrò ọ̀tọ̀ kan náà ní o ti rí ìlú sọ̀kè yọ̀ pálẹ̀ rẹ̀ tó bá ti fẹ́ sọ fún ọ wá ìdùnnú òmúnira lọ ṣùgbọ́n kejì ọlọ́run èdè yíwọ́ o. ọlọ́run ní àwọ̀ ọlọ́run láti bí àánú wa iná ẹ̀dá ti kó ọlà àbánú ń bọ̀ lẹ́sà àtọ̀sà àtàwọn tí wọ́n wà pẹ̀lú ẹ̀ a ti kópa bá àwọn tí wọ́n fi àyà wa rán tí wọ́n jẹ́ mú nínú òdòdó. ẹlẹ́ẹ̀kẹ́rin láti wò sí i. nínú àdùn ọlọ́run òun náà ní wípé lẹ́yìn ìgbà tó lọ da ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó tún dá ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti kọ́ wá àwọn àpò ìdílé nínú àdùn ọlọ́run mi oúnjẹ omi atẹ́gùn oògùn ó ní tó ṣe lára bí ẹ bá dé ó ní tí òun ó ní tí ń jẹ lára nǹkan oríṣiríṣi rẹpẹtẹ ládùúgbò káàtà sí ọlọ́run wá dá wọn fún wa ó sì wá rọ̀ wọn fún wa nínú àánú rẹ̀ lọ́lọ́ọ̀bá fi sọ fún anusọ́lá tó lókùnmọ́ nìyí pé alam taraw anna allaha sakhkhara lakum ma fi samawati wa ma fil ard wa asbagha alaykum ni'amahu zahiratan wa batina sẹ́yìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wa mọ̀ ní ìgbé ọlọ́run fún yín gbogbo ti bẹ sọmọ àtìlẹ̀ ọlọ́rọ̀ ọkùn yín wàá síbága aleikum ní àmọ̀wọ́ nírọ̀tà ní wọ́n bá ọ̀bìnà ọlọ́run wá da ìrọ̀rá rẹ̀ ọ̀dà àbòyè ètò ojúmọ̀ tẹ́lẹ̀ náà mọ̀ sí àti ní ìdúnṣe pé ẹ̀yìn ọ̀mà ẹ̀ nímọ̀ sí. ìjọ ọ̀fẹ́ni kan àwọn ẹlẹ́à mọ̀lẹ́sì ọ̀rọ̀ kọ́ ọ ní ibi báyìí tó bíbá rẹ̀ sí onígbòsí problem ìṣàlá ẹ má pẹ̀lú ẹ̀dílé. mo wá rántí àánú ọlọ́run tó lọ sí káwá mùsùlùmí ẹ àwọn àtàgbèsì yìí. ṣé àwọn pẹ̀lú nǹkan báwọn ó ti túlé mi kà nígbà bá a dá tó bá ń lé pé ọkọ̀ òun lọ sọ́ńdọ̀ káwá bá ń tó gèdè lọ́wọ́ èkó ṣé ní òdìdú bí wọn bá jẹ́ pé láti ju ọdún ti wá lọ pé èèyàn kò ní rú ẹ̀ ìjọ kan náà ló ní rú ẹ̀ èyí ò kò bẹ́ẹ̀ ti ṣe é rọ̀ lẹ́lẹ́ ọlọ́run bá ti ní ọdún lórí pàdé yẹn lọ́rọ́ ọlọ́run lọ́mọ ọkọ̀ lọ́mọ bá gba àwọn ìyàwó rí bẹ́ẹ̀ ìdábà ń yọ láti ṣe kìyàs mọ̀ nǹkan sábà làwọn yàrá ọ̀hún bí mọ̀ ara ara ọ̀hún máa ẹ̀ ǹdẹ́ ìjọba àdúgbò kùsùsùn ìjọba rí èyí ò bẹ èyí ò tóbi sílẹ̀ tẹ́lẹ̀ ẹ wá wò lọ kí ló dé tóbi kọ́ ọ nítorí ẹ̀sìn ọlọ́run tó ń bọ́ yìí kí wọ́n bá kọ́ ọ lé lọ́rùn náà àti kọ́ ọ̀bà yẹn lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ ọ̀bà yọ̀ dá ọ̀bà yọ̀ dá kò ní kóbi ọmọ sí abúlé wa bẹ́ẹ̀ sí ṣùgbọ́n tó bá gbá yọ̀ dá lòrúròyìn burúkú tẹ̀sùmọ́ ń gbé wá ìyọ́ ọ̀pọ̀ ọ̀dẹ̀ sálọ́nà èyí ó gbọmọdé mi rẹ̀ tó bá ń lọ nìkan bí ó bá tẹ ìjà bòmí ọkọ̀ fóònù ìlú èkó bẹ́ẹ̀ yá nígbà yìí. ṣé inú àti ọlọ́run lọ́nà àwọn ẹlòmíì ti torí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ojú ọ̀rọ̀ ojú ọ̀rọ̀ ojú ọ̀rọ̀ bàbá ti dáná dání bàbá bàbá ti dáná dání tí ó lè tutù. ẹ̀yìn wa kọ̀ pé òun oníyàwó òun ní òun ò ní kí ọmọ bàbá iṣẹ́ o tọ́lọ́ òun ti bọ̀ wọ́n ti kọ́ ọmọ bàbá iṣẹ́ gbọ́n gbé yẹn bá ṣiṣẹ́ láti Monday di Saturday tọ́wọ́ adi sunday lọ́yẹ kó tiẹ̀ tó fara mọ́lé ìgbà náà ni ó ṣẹ̀ṣẹ̀ wá dress lọ́tọ̀ yóò àlọ́ tó fẹ́ jáde <laughs> wọ́n ti túká ní ìsìn àrùn ẹgbẹ́ àrùn ẹgbẹ́ ẹgbẹ́ àrùn ẹgbẹ́ a sì wàhálà àtàtọ̀ ọ̀dọ̀ yá ìyá àtàtọ̀ ọ̀dọ̀ gbogbo ẹ̀ olójútù oníláyé òjò yóò ṣe ajẹ́pẹ́ ló ṣe ọdún mẹ́fà ta nígbà bá tó ajọ́ kìdí yọ wà sáyé fọṣọ balabala láàárọ̀ yọ wà sẹ́wàá mú ìtọ́ aṣọ ìtọ́ dá ló ti lọ dáadáa yọ sẹ́tọ̀ ayọ̀ ajáde káàdé ti fi kan lọ tẹ́lẹ̀ kórè ọlọ́run ọbẹ̀ mi ní ọmọ ìwé ìdájọ́ rẹ̀ àánú ọlọ́run ìtọ́kàn táàrí ọbẹ̀ nù ẹ̀ ìtọ́kàn táàrí ọbẹ̀ ètùtù wọn apamọ́ táàrí ẹ̀ nígbà sí ọbẹ̀ ọlọ́dàpọ̀ mọ́dàánù rẹ̀ lórí wa ọ̀sánù wa ọ̀làjọ́ ọ̀làjọ́ rẹ̀ sùmọ́nà tọ́lá mọ́kànlélọ́lá ìlà ìlà nàṣẹ́fẹ̀ẹ́ اللهم اهدنا فيمن هديت lẹ́yìn lẹ́yìn lọ́rọ̀ àwọn tẹ́ bá ní lọ́rọ̀ àti kàkámọ́ so ẹni bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ lókun bóòlù tó ṣe fídọ̀mù pé àkéde lórí ní wọ́n ta máṣíìnì yẹn dé báyìí wọ́n ta ọlọ́wọ́ bá sì yọ ilé kápá bẹ́ẹ̀ bá fẹ́ yọ sàkà kò tẹ́ bá fún lówó ẹ wà ní sọ pé lọ́ọ́ bá máṣíìnì kò ní jẹ́ sàkà mọ́ ọgbọ́dọ̀ firi lórí tí ó bá ṣe gbogbo kí yéṣu wọ́n yẹ kó mọ́ràn kalẹ̀ tó ti pé ó ti sàkà yìí lọ́wọ́ so àwọn tí ìlú fún sà ò ní ẹ̀tọ́ wá sí pé ìnáwó rẹ̀ jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ní ìyẹn lóríṣi nínú Islam àwọn tí ìnáwó wọn jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ní ìyẹn lóríṣi àwọn márùn náà ni ìyàwó èèyàn bàbá èèyàn tí ọba lówó lọ́wọ́ ìyá èèyàn tí ọba lówó lọ́wọ́ ọmọ èèyàn lọ́kùnrin tí ọba lówó lọ́wọ́ ọmọ èèyàn lóbìnrin tí ọba lówó lọ́wọ́ tó fi kọ́lé ọkọ ọmọ ọkùnrin tó wọn gbà lára àwọn yẹn lójú ọ̀rẹ́ ọ̀tẹ̀ ẹ̀dẹ́wọ́ lórí. apàdà ọmọ ẹ̀gbọ́n ni ọmọ àbúrò ní àǹtí ní ọ̀dá ní ìsọ̀rọ̀ ẹ̀tẹ̀ ẹ̀dẹ́wọ́ lórí wọn lórí lọ́nà dáadáa ní ìmọ̀ dídá ẹ̀kọ́. tẹ̀bá ní sàkàtẹ́wọ́ sí ìdí ọ̀rẹ́ yìí lórí ẹni wọ́n gbọ́ àwọn ọ̀bẹ ìjẹba yẹn. àwọn abá ti sọ̀rọ̀ lórí ìyàwó àkọ́kọ́ ìyàwó ọkọ̀ lè fún ìyàwó ní sàkà ṣùgbọ́n ìyàwó lè fún ọkọ wọ́n wà ní ìpínlẹ̀ pé olùbùkátà ṣùgbọ́n o ọmọ yẹn pé ọkọ yẹn wà nínú ẹ̀rọ ọkọ̀ ìpínlẹ̀ méjì rẹ̀ tó ti yé sùn ọkọ yẹn olùbùkátà ní bísíǹsì ìdàbí ìgbàgbọ́ tó lè ṣùgbọ́n ọkọ tí ẹ dá lóògùn síkọ ọlọ́pàá àbí ọdún sí detention àbí ọdún mẹ́wọ̀n tí a ní gbogbo wa owó odidi owó ni ó mú lọ ọgbọ́dọ̀ kó sàrà ọlọ́dún láìpẹ́ tẹ̀ ètò ìgbọ́ pọ̀ bá láìpẹ́ tẹ̀ ọlọ́dún ẹ̀ ní wọ́n tí o bá ti jẹ sáàkà àǹfààní rẹ̀ ọwọ́ ìdẹ tó wà padà lọ́dún yẹn ọwọ́ ìdẹ jẹ́ ẹ̀kẹ́ fún fún yìí ó ń tọ̀ wá lè sí dáadáa sí ilé ta o àmọ́ kò ní jẹ́ kí ó lórí sàkà yẹn kò lè pé ẹ̀kọ́ yìí kọ́ wa bá yín fọṣọ ẹsẹ̀ wá fún sàkà àbí kọ́ bá yín fọ mọ́tò yìí ń bọ̀ fọ̀tọ̀ ẹsẹ̀ wá fún sàkà bẹ́ẹ̀ kẹ́ fún lówó sẹ́ sí ẹ̀ fún lówó sẹ́ ẹ̀ wá nípò rẹ̀ ìlú èsì kàkà òkú ti yẹn sì so ọlọ́kọ̀ọ́ سبحان ربك رب العزة عما يصفون وسلام على الحمد لله رب العالمين satu pulau kita kita ini Kiniwasi baru ke Termasuk ini kita ada sudah ada baik di luar